jùsìyàtún kẹfìrà كثيرة. àwọn òfin في tí islam là kalẹ̀ ní pé ìpìlẹ̀ nípa ká tẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ ní pé kìí ṣe ẹ̀tọ́ èwọ̀ ni pàápàá jùlọ àwọn ẹ̀mí tó yẹ́ pé ṣẹ̀rí apẹ́kà tún al-anfus al-masuma àwọn ẹ̀mí ta ti dábòbò so táwọn afábọ́ bá ṣàlàyé pé àwọn ẹ̀mí wo ló wà lábẹ́ ìdáàbòbò tó yẹ pé èèwọ̀ ni kéèyàn fọwọ́ ba àwọn ẹ̀mí yẹn èèwọ̀ ni kéèyàn pa èèyàn tó bá wà ní abẹ́ àwọn ẹ̀mí wọ́n nígbà àkọ́kọ́ ẹ̀gbọ́ ẹ̀mí tó bá jẹ́ mùsùlùmí èèwọ̀ ni àgbọ̀dọ̀ fọwọ́ bá ìnàdìmá àkù wa àmúwárẹ́kùn wa àrọ́dọ̀kùn haramun àríkùn kàhùrùmọ̀tì hàdá fi hàdá fi hàdá òdíṣẹ́ ńlá mọ́sánlọ́sálàm ní hajj tó ṣe gbẹ̀yìn ó dó sórí òkè safa bin maro àti ìbáṣe mistake ó wá ń bèèrè lọ àwọn èèyàn ó ṣòwò láwàáyí àwọn èèyàn fún ní sí ìdọ̀híjà ọjọ́ wo ní ọjọ́ báyìí ni ìlú wo ìlú báyìí ni wọ́n ní pé bóṣù tá a wà yìí bílù tá a wà yìí bọ́jọ́ tá a wà yìí bó bá bó ṣe jẹ́ bá bàbàrà gẹ́ẹ̀bẹ̀ náà lẹ̀mí yí o dúkìá yí o àtijọ́mọ olóàbí yí ló déwọ̀ láàrin ara yí ẹni tó bá pa ẹ̀mí kan koran ròyìn yìí pé ka annahu kọtàlá náà sẹ̀jẹ̀mí à nígbà tó yẹ pé pa gbogbo èèyàn ni sọ alákọ̀ọ́kọ́ ẹ̀mí tá a dáàbòbò nu sẹ̀ríà òun ni ẹ̀mí tó yẹ pé nefson muslima ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí yìí na yahudi wa nasara aw sa'ir al-adiyan al, al, al, al, al, al, al, al, al, ó lè jẹ́ christian ó lè jẹ́ jew ẹni yìí tó bá yẹ pé ó ń gbélẹ̀ mùsùlùmí táwọn èèyàn rẹ̀kọ̀mẹ́sẹ̀ pé tó ilẹ̀ yìí gbogbo èèyàn tó wà mẹ́ mùsùlùmí ló pọ̀jù mẹ́ bí saudi arabia bí i egypt àbí agbá àwọn tó gbé mùsùlùmí ló pọ̀jù mẹ́ tẹ́ni yìí wá ń gbé bẹ́ẹ̀ pẹ̀lú pé ìjọba sọ pé a dá gbogbo ẹ̀mí àti dúkìá ẹ̀ ó wà lára àwọn ta ní pé dámùhù màsùn àbíkọ́ pé tó ẹni yìí kìtẹ́ ṣe kò gbèrú mùsùlùmí bóyá lumi ló ti wá ṣùgbọ́n alágrímẹ́ntì láàrin ara wa láwùjọ ta wà ipé oníkálukú à ní fọwọ́ bá ẹ̀mí ara wa ọ ẹ sì máa jọ gbé lálàáfíà bó yẹ pé tó bá ṣe gbé ní nàìjíríà yìí àbíkọ́ ẹgbẹ́ lómi wá láti ìlú bòmí ṣùgbọ́n ìlú wa méjèèjì wọn jọ lágrímẹ́ntì tó tó à ní fi ọwọ́ ṣùtá bara wa eléyìí náà èèwọ̀ ní kí ọ̀ fọwọ́ bá ẹlẹ́ẹ̀kẹrin ìlú tiwa àti ìlú tiwọn wọ́n ja ogun ogun wà ní àárín àwọn méjèèjì ṣùgbọ́n ẹni tó wá jẹ́ ẹni tó bá jẹ́ ẹni tó jẹ́ ọmọ òlú tó gún wà láàrin wa yìí ó fẹ́ wá sọ́dọ̀ wa bóyá fẹ́ ṣe kátàkárà àbúrẹ́wà ṣe nkankan ó wá bèèrè pé tó mú passport visa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn èèyàn ń gbà wọ inú lílù téèyàn bá wọ̀ ló èèyàn bẹ́ẹ̀ ní mùsùlùmí pápẹ́rẹ́ sí mùsùlùmí lọ sí amẹ́ríkà àbí sí britain ó wá ó process àwọn papers ẹ̀ ó débẹ̀ èèwọ̀ ni kó wá débẹ̀ kó yọ̀ gan kó pa àwọn èèyàn kan kí ló dé pé ṣùgbọ́n àwọn pa wá ní afghanistan àfàṣàlà ìpé ìgbà tó wọlé ìjẹ́ tó jẹ́ fún wọn ní pé o ní fi ṣùtá kàn wọ́n bákan náà irú èèyàn tó pé kódà ogun wà láàrin wa kódà wọ́n pa mùsùlùmí ó wá wọ̀ lu wa tá a fún ní síkẹ́rìtì pé tó máa bọ̀ ànífọ́ kí n tẹ́yàn bá fọwọ́ àtẹ́yàn bá fọwọ́ ṣùtá kan rú ẹni bẹ́ẹ̀ ó fọwọ́ ṣùtá kan pọ́pátì ẹni dúkìá ẹni ẹ̀mí ẹni àbíjọmọlọ́ àbí ẹni èwọ̀ ní nínú ṣẹ̀rẹ̀ islam kódà à lẹ́tọ̀ọ́ ká bú wọn so ẹni tó ń tajọ́ ń gbèrú nù kan náà ó jẹ́ christian ó jẹ́ jew ẹ̀tọ́ tó ní náà lẹ̀tọ́ tí mùsùlùmí ní ẹ̀tọ́ tí mùsùlùmí ní òun náà lẹ̀tọ́ tó òun náà ní àwọn afọ́ àmọ́ sọ pé faláhùn mẹ́lẹ́nà wà àléhìn ma àléhìnà ẹ̀tọ́ kan náà lájọ ní àgbọ́dọ̀ fọwọ́ ṣùtá kan eléyìí ní àkọ́kọ́ òfin àwọn fọ́mọ́ sọ pé al-aslu fi dìímá i al ìpìlẹ̀ ní pé a lẹ́tọ̀ láti tẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ àfikún yẹ́ pé tó ìdí kan pàtàkì wà òfin yìí kìí ṣọmọ èèyàn nìkan níbi tí islam bàbá rẹ̀ mí dé kódà ó débi ẹranko abdullahi marodala àlù ọlọ́n kọjá lọ ó wá rí àwọn ọmọdé tí wọ́n fi ọ̀sọ̀ ẹyẹ kékeré yẹn target practice tí wọ́n gbé òkè ẹja bíi katapọ́ọ̀tì níbi àwọn lẹ́mọ̀ nǹkan yẹn bó ṣe rí bíi abdullahi bin umar tó yọ lọ́ọ̀kan òun wọ́n sá lọ ni ó wá débẹ̀ ó ní tí wọ́n ń ṣe ó ní pé ibi dandan lọ́hùn kó máa bẹ lórí àwọn tó bá ṣe eléyìí torí pé anabi sàṣàlá mo ṣẹ́ bí lẹ́yìn tó bá ṣe rú ẹ̀ èèyàn fẹ́ pa ẹranko gan nǹkan méjì nínú pé bá fẹ́ pa nǹkan yẹn jẹ àbí pé nǹkan yẹn ń ṣe wọ́n ń ṣùtá afẹ́ pa so tí ò bá sí lára nǹkan méjì yìí kódà ẹranko gan àlẹ́tọ̀ọ́ láti jẹ́ yíyà kọ́nà ọba àdìgẹ́ agbésàrùwá láfi nínú súnà òjíṣẹ́ lámùmọ́sàlásàlá pé èyàn máa wọná téèyàn bá ṣàbúrú sẹ́ranko kódà òjíṣẹ́ lámùmọ́sàlásàlá làkàlẹ̀ ó làmọ́lẹ̀ pé obìnrin kan tóun torí ẹ̀ wọná kì í ṣe torí èèyàn torí olóńgbò lásán ni olóńgbò tá òwò pé tó kí ló jẹ́ ọ̀dọ̀ ọlọ́wọ́ba àdìkẹ́ọ́lá ọlọ́wọ́ba àdìkẹ́ọ́lá bàbá rẹ̀ ìdíbàwò tó bàbá rẹ̀ lọ torí pẹ́ mi ni òjíṣẹ́ láàmú sàlọ́sàlám ṣàlàyé fún wa ó ní pé ànábí ọlọ́run kan kankan ń ta pàtàkì ń wá ta gbogbo kankan tó wà mẹ́wàá pa ogun wọn so ọlọ́run bá àjọ lọ́sùn pé tó bá pa ẹyọ kan náà lóye kó pa padà gbogbo ẹyọ kan ló ta ẹyọ kan lóye gbogbo tó pa yẹn ìkọjá lè lànà náà bí islam ṣe bàbára ẹ̀mí ni eléyìí torí àsìkò point number two nínú àwọn òfin òun ni pé eh, mi ò mẹ́nuba eh, ẹ̀mí tó pé òun ẹ̀tọ́ ni kéèyàn fọwọ́ aburú bá aṣọ ilé inú àwọn tìǹtàǹbà mọ́ ẹlẹ́ẹ̀kejì ní pé kìí ṣe òfin secular law ló sọ pé tó don't take the laws into your hands pé èèyàn kan ni ó fi ìyà jẹ tó bá ṣe ní nǹkan secular law nìkan kọ́ ló sọ ilé nínú ṣẹlẹ̀ islam ẹni tó bá ṣe wá ní nǹkan ó jí nǹkan wá ní kódà ó pa ẹni tó súnmọ́ wá ní islam ò fàyè lẹ̀ kó wájẹ́ pé tó àwa aládàásẹ̀ yà fún ènìyàn àwọn afọ́mọ́ pé ní aliftiyat so ká ṣe tó ẹgbẹ́ ọlọ́run bá àdìkẹ́ fi sí kápá wa nínú sẹ̀ríà islam eléyìí gan máa mú yẹ jìyà lọ́dọ̀ ọlọ́run bá àdìkẹ́ ọlá lẹ́yìn tó bá jẹ ìyá ti ilé ayé àwọn afọ́mọ́ pèsè ọ̀nà méjì àkọ́kọ́ bẹ̀ ni pé tó ẹni ṣe nǹkan fún abáre ọkọ́ ó pa èèyàn wa so bóyá pa èèyàn wa àwọn ọmọ so tó bá tàbá rí gẹ̀ẹ́fì múlẹ̀ ní court tí wọ́n ti ń lo òfin ọba dẹ́dà wọ́n sọ pé ókè orí gẹ̀ẹ́fì múlẹ̀ lóòótọ́ àní pàwọ́ náà padà ṣùgbọ́n a jẹ́ ń yí pé in tí ò ń ṣe responsibility ẹ òun ló dáwọ́lé tí ò bá rí gẹ̀ẹ́fì múlẹ̀ tó bá ní pé tó pa alágbájá ó pa fámìlì mi kan ni wọ́n ní pé tó ẹ̀rí ẹ̀dà kó pa fámìlì ẹ̀ tí ò rí gẹ̀ẹ́fì múlẹ̀ ọmọ pàwọ́ náà padà ni tí wọ́n máa pariwo olè olè olè lórí èèyàn tíyàn bá wọn sáré tíyàn bá wọn sáré tẹ̀lé tíyàn lu olè yẹn pa tí wọ́n wá béèrè lọ́wọ́ wa pé òkè intanet yẹn jí òun dà àwárí nǹkan kan sọ ẹgbẹ́ agbọ́gbọ́n pariwo ìlànà náà bá wọn lù ló bá fi kú tó tó bá ipá àwọn márùn lájọ lu olè yẹn pa níbi tí wọ́n ti ń lò fi ọlọ́run bá lékiọlá gbogbo àwọn márùn ìran pàpà lóòdì ìwọ̀nba tí yóò bá ti rí díẹ̀ fi múlẹ̀ pé tó nǹkan tẹ́ni ẹ ṣe ni tó bá wá fìdí ẹ̀ múlẹ̀ gan-an bá gbé kí ẹni ẹ ṣe ó ní ó di thirty naira one thousand, 1000 ó jí 10000 tí ìṣùpó pààyàn ó jí 20000 ní fifty thousand lẹ́wà torí ẹ̀ pa tí ó yọ̀bọn so nínú sẹ̀ríà islam tí wọ́n má pa ẹni ẹ torí ẹ̀ gbogbo ọ̀nà wà pàpàdà òfin ẹlẹ́ẹ̀kejì òfin ẹlẹ́ẹ̀kẹta tí ìdàrúdàpọ̀ bá wà àwọn àfáà sábà máa ń pèrè ní fitna àbí táwọn yẹn máa ń para wọn ní pakópa ìrẹ́ tó ń ṣẹlẹ̀ ní jos àti ilẹ̀ kíni yẹn intanẹ́bí ṣàlàyé fún wa ní pé tó o bá gbọ́ má lọ bẹ́ẹ̀ tó bá gbé wọn gbé wọn ṣe ní àjámẹ́ kọ́ni pápẹ́rẹ́ ní kọ́ni haúsá àti yorùbá ń jà kí wọ́n tó àwọn haúsá ẹ̀jẹ̀ ti láìpẹ́ alájù so ó wá ilé tiẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí yọ àdá àti ọ̀bẹ ó wá lọ síbi tí wọ́n ti ń jà yẹn so ẹlẹ́ṣẹ̀ ni kò tí ì ṣe kankan o ó jáde nílé pé òun náà lọ síbi tí fìtínà ti ń ṣẹlẹ̀ yẹn ẹlẹ́ṣẹ̀ ni anabi sasam ṣàlàyé pé téèyàn bá gbọ́ kó wábi tí ó lọ sápamọ́ sí ibi tí islam ti wá tó bá làákà ìmúni pé tó fìtínà yìí ṣẹlẹ̀ èèyàn wá sá wọnú ilé ẹ̀ àwọn onífìtínà wá wá bá nú islam sọ pé gbogbo tó bá ní ní covid rẹ̀ kò bá jẹ́ pé ẹni tó wá bá ẹ yóò padà kú in tó kàn wá ní pé béèyàn bá wọlé wa tó fẹ́ gba dúkìá wa tó fẹ́ wa islam so àwùjọ tá a gbénà ló kọ́ àwọn èèyàn lọ́lẹ̀ sọ nìkan ni pé téèyàn bá ní mú wa ó ẹni ìran béèrè ó ní pé tó bá bá mi jà ń kọ́ lórí dúkìá mi ànábìgbé bọ́ọ̀mù náà jà padà ẹni ẹ tẹ̀síwájú wàlá ìkọtẹ́lá ni tó bá pa mí ń kọ́ ànábì fún lé sí ó ní pé antefil jẹ́nà tí wọ́n bá pa òun ní wọ̀nà tó ní pé kí ni o defend the life àti property ẹ̀ eléyìí yàtọ̀ sẹ́ni tó ẹgbẹ́ wà pé àwọn tí ń jà ẹ̀yà lọ́bẹ̀ káwọn lọ́ọ́ ṣe tiwọn bẹ́ẹ̀ ẹni tó bá jáde báyìí lẹ́sẹ̀ ni bọ́ ẹni tó wà nulẹ̀ tó sápamọ́ tí ò dá sí lóyìí táwọn èèyàn wá gbéjà yọ bá níbi tó wà ọ̀ràn yẹn sì ni pé kó defend rẹ̀ kó sì defend him life for um, family so eh, nínú tó yẹ pé ká sọ́nà níbi tó tí ó lè bá káyọ̀ mọ́lé kọ́lọ̀ ń yà wáyà òfin kan náà ni so ṣùgbọ́n tí òfin tó lè bá gbé ak-47 dání tí wọ́n dẹ̀ ní ọ̀bẹ kitchen àbí ó tiẹ̀ ní double barrel torí ọlọ́run máwùlẹ̀ yìí kọ́lọ̀ ṣàánú wa òfin ẹlẹ́ẹ̀kẹrin eléyìí ló wà láti tó ń banú lẹ́jú tó ń banú lẹ́jú nínú jẹ́jù àwọn nǹkan yìí nǹkan kékeré bá ní wọn fi bẹ̀rẹ̀ lára àwọn tó máa ti bẹ̀rẹ̀ òun ni pé kéèyàn máa gbé tí ò gbọ́n tí ò yí kò máa gbé káàkiri ó wá kọ́mọ̀ nísìnyí pàápàá jùlọ lórí social media so àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nàìjíríà bóyá south africa nìkan yẹn ti ṣẹlẹ̀ táwọn èèyàn pààyàn ń pa púpa ẹnì akọ̀kọ̀ wá ní ah, ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní jos àwọn ọ̀jọ́gbò tí mọ̀ ọ̀rún ẹ̀ ní kí ó mójútó nǹkan ẹ̀ so àwọn kọ́dà mùsùlùmí náà òsùn náà máa ń gbé àwọn nǹkan yìí já káàkiri nǹkan yìí ní síndé bá ti wọ́n ah, picture me wọ́n ti share more than 50 times for different things àwọn èèyàn tó ṣẹlẹ̀ jọ́sìn ah ilé yìí àwọn eléyìí gan gan ń ṣe mu nigerians now so àkọ́ni pé boko haram àtàkì ìrọ̀lẹ́ ní nǹkan ẹbí tó ti ṣẹlẹ̀ kó lélẹ̀ so mùsùlùmí ò kí ń spread the news ìsìn bẹ́ẹ̀ ọlọ́run bá àlíyé wá sọ fún wa pé ìjà ẹ̀kún fàṣíkún bìnẹ́bà in fẹ̀tẹ̀bẹ̀ ìyànú tí èèyàn kan bá gbérò ìwà bá wa sọ pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ kódà ìròyìn pépà gbogbo yẹn ká gbà gbọ́ nípìnlẹ̀ àwọn tó bá dá arúgbó tó lódodo làwọn eléyìí àwọn náà lè pa ṣégi irọ́ Vanguard ṣe interview pẹ̀lú kan náà àwọn oní fúlàní ẹlẹ́ran yẹn ìgbà tí wọ́n máa gbé nísìn wọn jáde ìntọ́ gbé jáde ó yàtọ̀ sí tẹ́ni yẹn sọ so ó yẹ kí wọ́n mójútó àwọn ọkùnrin náà ọlọ́run bá kíkà gbé an tó síbò kọ́ọ̀mán bí jahalatin fàtúsbìhú alama fa'altum nẹ̀lú torí pé ẹ ṣe àwọn èèyàn kan ṣùtà ẹ ṣàgbúsà àwọn èèyàn kan tí abúrú yẹn bá ti wá ṣẹlẹ̀ tán yẹn wọn gbá ti bá mọ̀ ní ìbá má sọ ilé yìí o kọ́lọ̀n bá nígbà ṣàánú wa gẹ́ẹ̀bẹ̀ náà kò lẹ́tọ̀ọ́ kí èèyàn gbọ́ pé wọ́n pẹ́ tí ó ṣẹ̀ kí inú èèyàn wá dùn kò lẹ́tọ̀ọ́ nu ṣẹ̀rí islam pé tí ó ṣẹ̀ ní sí wọ́n pa kí èèyàn wá dùn àbí káwọ́ gbé ẹ́ ṣùgbọ́n àwọn náà ṣe báyìí fápẹ́rẹ́ ètò ìṣẹ̀lẹ̀ níjọ́sìn yẹn wọ́n láwọn ọmọ bìíràn wọ́n pa àwọn fúlàní àti màálù wọn ṣùgbọ́n àti fúlàní fẹ́ retaliate òfin fúlàní dẹ̀ ni <laughs> so ibi tí wọ́n bá ti lọ retaliate yẹn wọ́n lè pa ogun wọn ṣùgbọ́n táwọn retaliate wọ́n pa bí 100 kí wọ́n sọ pé ẹ́ 100 tí wọ́n pa ẹni sí ṣùgbọ́n àwọn ọkọ̀ pa wọn padà kálá fúkálá ṣẹ́dá ọlọ́run so kò sẹ́ni tó kàn wá pẹ̀lú pé ẹnìkan jẹ́ lágbájá nìkan ní tó kàn wá ní pé ká dúró ti òdodo so pápá yẹn sìn èèyàn fọ́yàn létí ẹ̀gbọ́n ló fọ́ wa létí àwa ò pé òkè apá mi ò pẹ́gbọ́n yẹn tábù rẹ̀ bá ti ń kọjá lọ máa fọ́ títí ẹ̀ náà ìwọ nínú ṣẹlẹ̀ islam so kódà nàìjíríà nìkan ni mo pé nàìjíríà police tẹ́gbọ̀n tẹ́gbọ̀n bá ṣe ìwà lọ́mú bàbá so iye ò sínú òfin ọlọ́run bá òun yẹn máa ń yẹn máa ń mú lẹ́yìn yẹn káwà lọ pa gbogbo kápá gbogbo àwọn èèyàn àtọmọdé àtòbìní nítorí wọ́n pa wọ́n pa wá so kọ́nà balẹ̀ yọ́ṣà ni wa eléyìí sínú ṣẹ̀yà islam kò dẹ̀ lẹ́tọ̀ káwà gan fúnra wa gbáǹdé wẹ́ ṣèbí ń lọ́wọ́ ṣe nìyẹn ẹ̀mí tó bá yẹ pé ẹ̀mí tá a dábòbò náà ta kàkalẹ̀ síwájú yìí èèyàn kì í fọwọ́ ba o èèyàn a máa wọná nítorí ẹ̀ kódà kẹ́ni ìjẹ́ kéferì ọlọ́ọ̀bá jẹ́ sẹ́ńṣàlẹ̀ fún sọ́tò kọ́sọ́s quran chapter twenty eight aya 15 16 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara tí sọ́mìbà iná rí musa aleyhisselam ó ráwọn ìbéyì tí wọ́n ń jà ó fẹ́ là wọ́n ni pé ìpayà ọkọ̀ nú wọn ni fọwọ́kẹ́lá musa fọkọ́dà àléyìí ẹni ẹ̀dẹ́kù ẹni tó pa yẹn kẹfẹ́rí tí ń sin fìràhùn nínú kẹfẹ́rí òun gbàgbé fìràhùn ọlọ́run ẹni ìwà kú musa sọ yìí pé hada min amalu shaitan torípẹ́ ni yóò ṣe ẹ̀rọ ó ní n tó ṣẹlẹ̀ yìí tí mi ò mọ̀ mọ̀ ṣe gan mina amẹ́lu ṣe ìtàn níṣẹ́ èṣù ni ìnáwó àdóhùn nùdínú nùbín torí pé ṣù ní ọ̀tá tí sọ nínú tó fojú hàn ní kọ́ọ̀lá rọ́bì inni zolamtu nafsi fẹ́fẹ́rẹ́ ìgbà tó ṣe lè tán gbé ọlọ́run bá àdékíọ́lá mo ṣàbòsí àmì ara mi tó rẹ̀ tí mo pa yìí fẹ́fẹ́rẹ́ ọlọ́run bá àdékíọ́lá dáríjì mi ọlọ́run bá àdékíọ́lá ọlọ́ọ̀bá ní kẹtàrí jù tó dárí jì iná huwa lọ́sọ̀ fúrò rọ̀hìn tó gbọ́n náà bá lékè ọlá ọlọ́ba tí máa dárí jì ní ọba láàánú ṣùgbọ́n tí musa ṣe yìí bọ́lá òun ṣe dárí jì tó yìí ọjọ́ gbéra kìyàmá yóò sì jẹjọ́ ẹ̀ kọ́tàlá káfíran kọ́tàn wọ́stẹ́fàrọ̀ wọ́fíran láwùn so pẹ̀lú bẹ́ẹ̀ náà táwọn yẹn bá bá musa lọ́jọ́ gbéra kìyàmá kọ̀tàltù nafsan tó rí pé mo pa èèyàn kan ma omirtu bi qatliha tí wọ́n pa mí àti pa so ẹ̀mí ọmọ èèyàn ṣe kò ń ṣe kite kò ń ṣe ẹ̀dìẹ tí wọ́n máa wò pé èèyàn kan fẹ́ pa ẹ́ níyàwó pé pé sẹ̀rí islam gan sọ pé n tó gbogbo tó bá ti já bẹ̀ mí ni tí ò bá ti nídìí kan tó fẹ́ fi pa gan o lẹ́tọ̀ ẹ̀ṣẹ̀ ni kọ́lọ̀ bàdìjọ́ ṣàánú wa so kò lẹ́tọ̀ kí ẹ̀ bá wọn sọ tí ò ṣẹlẹ̀ kí èèyàn tún máa support pé tó lágbájá báyìí tí èèyàn bá mọ tí ó sọ tó dáa kí dákẹ́ so àwọn tó bá jọ lórí àwọn ẹlẹ́sìn kan bí tí à ń gbọ́ káàkiri ó yẹ káwọn èèyàn mójútó wọn pàápàá jùlọ àwọn ìjọba ẹni tó máa ń sọ fáwọn èèyàn pé kí wọ́n ṣe nǹkan báyìí kí wọ́n ṣe báyìí kí ìjọba mójútó wọn nínú torí pé tí wọ́n bá bẹ̀rẹ̀ irú nǹkan báyìí ní nàìjíríà tó kù sẹ́yìn tí ó mórí bọ́ ń bẹ̀ tó ti ṣẹlẹ̀ àwọn ọmọ tó padà ṣẹlẹ̀ nítorí wọ́n máa ń pààyàn lẹ́yìn nìyí tí owó nǹkan yìí bá ṣẹlẹ̀ tán tẹ̀mí sùn lọ táwọn èèyàn kú táwọn èèyàn kú lọ àwọn èèyàn tún wá padà rwanda burundi ẹni tó bá mọ báwọn èèyàn ṣe kú nílò àwọn ìlú yìí èèyàn máa bomi lójú pẹ̀lú àwọn èèyàn ṣe kú yẹn ṣé wọ́n fira wọ́n lẹ̀ ni rwanda is still existing today kọ́nà ọba àdékè aṣàlùwà ìgbẹ́yìn ẹ̀ ní pé tó kò ságbára kankan tí a ní ju pé ṣàdá sọ́nà ọba àdékè rá kọlọmba àdékíọlá kó bá dáwọ ogun fìtínà ìdúró iná wọlé ìdáríkà wọn kọdùrà àdé bismillah alhamdulillah summa salatu wa salamu ala man nabi abada muhammad abdullah salawatu rabbina wa salamu alayhi wa ba'd last week we were discussing putting our trust in allah subhanahu wa ta'ala um, in relation to um, seeking the means to acquire some of the things in this world. And we wanted to focus specifically on then seeking cures for our illnesses and then iteration with um, tawakul. So, but because of events in the past week, we want to focus on um, a different, a slightly different topic. So, in just we heard the the loss of lives and property, and a lot of people were even chased away from their from their homes. They became internally displaced persons in their very communities. So it becomes compulsory on the Muslim to be careful and watchful of his actions or his utterances. When issues like this come, scholars will lay down rules and regulations on how to deal with them. The first rule here is that all life is sacred. All life is sacred. So even this rule extends to animals. You can only kill animals for two reasons. Either you want to feed on them, you want to kill and eat it, or you want to protect yourself from the harm of that animal. Any other reason, you don't kill animals for sport. Any other reason outside these two, even in taking the life of animals, is impermissible as far as the Sharia is concerned. Uh, it is not allowed to say that because one is a non Muslim, the person becomes easy game and his life becomes something that he can just take. The Sharia frowns at that. Number two, Islam does not allow you to become the judge, jury, and executioner. We do not encourage vigilantism as far as Islam is concerned. If there are bodies that are officially laid down to investigate and punish the aggressor on issues like this, then you're supposed to leave these issues for those bodies. Reprisal attacks that are unbridled, unguided, and illogical are frowned upon. In fact, at the end of the day, the person who is carrying out reprisals if he does it in a way that he kills innocent becomes liable to be punished by Allah subhanahu wa ta'ala. So if it is the police that takes care of those things, you leave it for the police. If it is the military, you leave it for the military. Even if it's your blood brother or your father or mother is involved. In such in, in such an instance, that one even has legitimate evidence that this person killed somebody close to me. And so I have the opportunity of killing him in return. If you have the evidence, you will still be punished for going beyond your boundaries in the sharia as far as is concerned but if you do not if you cannot produce the evidence that you said you killed my father i'm saying okay what's the evidence why have you killed him and even if you were saying the truth but you could not present the evidence you also be killed in return because you cannot establish that this individual was the one that actually killed the person you claim he killed so one must be very careful when issues like this occur number three when confusing issues like this occur, when people kill themselves over things that are at times not worthy of killing oneself over, it is called fitna as far as the scholars are concerned. Muslims do not or are not expected to participate in such. You cannot hear there is a communal crisis somewhere or that two ethnic groups are fighting somewhere and decide that okay, where's my machete? Where's my cutlass? Let me also go and participate your leaving your house to participate in it even af even before you kill anybody is deemed to be impermissible prohibited as far as sharia is concerned what the prophet told us is that when fitna happens stay in your door in your homes close the door and protect yourself however if the aggressor violates the sanctity of your privacy and attempts to take your life and property it becomes compulsory on yourself to defend your life and property You do not go out forming vigilante groups, taking people's lives, But if you are attacked, Islam gives you full right of defending yourself. So also, we need to take care of the way we share information, especially on social media. In fact, there are people who do not even listen to the newspapers again. What most people, where most people get their information from is from Facebook, WhatsApp, and things like that. Often times, information shared on these platforms are fraudulent So you see killings that took place in South Africa or some even not in Africa and then they would put a tag to it is what happened in Jos. Why is it false? Some pictures that were shared for ten times with ten different reasons. So may Allah subhanahu sisters, for the Muslim, it is impermissible for you to share news until you have verified the source and you are sure of its authenticity. This is the verse of the Quran in Surah Al-Hujurat in ja'akum fasiqun bi naba'in when you hear information fatabayyanu seek clarity of qira'atin fatathabbatu you must be sure of what you have heard before you say you want to, want to spread it it is not allowed to justify the killing of innocents it is not allowed at all in all circumstances to say that well they started first and then you justify the fact that innocent were killed So then, for instance just crisis. They said, okay, some Birom youths killed some Fulani X-Men. Then the Fulani retaliated. And when the Fulani retaliated, four Fulani X-Men were killed. They retaliated by killing a larger number. And then one goes out and says, well, you were the one that started. No. Sharia is not like that. You identify the people that kill those people and then you deal with them. You do not go ahead and kill innocent men, women, and children. People who did not do anything. Then the Birom youth also went out and they were checking cars. Anybody that looks remotely like a Muslim will be killed. So there is no justification for the killing of innocent. Uh, the last point, we are not allowed to spread the flames of conflict. So as some religious leaders have been hearing who say that they are commiserating with uh, the people in Jos uh, and they go ahead to incite people against Muslims or even against average Fulanis who don't know what has happened. As far as Islam is concerned, it is not allowed. If we cannot say what is good, uh, blessed, uh, whoever is um, uh, afraid of Allah in the last day, من يؤمن بالله واليوم الآخر, whoever believes in Allah in the last day, فَلْيَكُلْ خَيْرًا أَوْ لِيَسْمُتْ Let him say what is good or keep short, keep quiet. And finally, we ask Allah subhanahu wa ta'ala to protect Nigeria from all these conflicts. إِنَّا وَلِذَا إِلَّا اللهم لا تدع لنا ذنبا الا غفرت ولا هما الا فرجت ولا دين الا قضيت ولا حاجه من حوائج اخرة الا قضيتها يا رحمن الرحيم اللهم احفظ بلادنا انك ولذلك القادر عليم اللهم احفظ دماءنا واعراضنا وأموالنا إنك ولي ذلك والقادر عليه اللهم أصلح أمور ولاة أمورنا إنك ولي ذلك والقادر عليه ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا النار قم إلى الصلاة يا رب الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول